ẹni tá a pè mọ́ ọ̀rọ̀ olóyè Sunday Igboho ńlọrọ yẹn kò tí ì jẹ̀bi. atọ́kùn kọ̀yẹ́ ká mọ̀ ẹ́ náà púpọ̀ ni hmm. àwọn ọ̀jọ̀ máa ń sọ yí pé ó dìgbà tí n bá tó kò sọjọ́ kan pàtó bẹ́ẹ̀. no ngbà tí o wọ́n gba ṣọ́ọ̀pù yẹn ẹ ó dọ̀n ẹ ó dọ̀n ẹ ó dọ̀n wọ́n gba ṣọ́ọ̀pù yẹn ó fi ṣọ́ọ̀pù yẹn kalẹ̀ hmm. n tó sọ ni pé tí wọ́n bá ti rí tẹ́lómi kó síbẹ̀ kí wọ́n á gbowó wọn. hello yes yà ẹ jọ amiku ọdọ ló ń sọ̀rọ̀ láti lóṣù pọ. ok ìyá kan sọ̀rọ̀ nípa ọmọ bàbá ní búrẹ́dì lẹ́yìn. ok ọmọ bàbá ní búrẹ́dì yẹn mo ní pé kọ́sítọ́mà kẹ́ẹ̀kì náà jẹ́ sí fresh fm tó ìta bá ń gbọ́ pé kẹ́ẹ̀kì yẹn ò sí ọmọ kọ́sítọ́mà fresh fm ni wọ́n a sì wádìí ẹ ẹ ṣe ẹ ṣe a máa ṣiṣẹ́ lórí ẹ torí pọ́jọ́ ti lọ ẹ má bínú a ṣiṣẹ́ lórí ẹ a ṣiṣẹ́ lórí ẹ. orúkọ mi ni akéwàgbà gold ọmọ akéwàgbà irúfẹ́ni tó bá ní ẹ̀hónú ẹ̀ whatsapp nọmba yẹn ni kẹ́ ẹ pè zero eight zero five seven eight one eight one eight o. ẹ baba doctor. orúkọ tèmi ni alhaji doctor ọládọjà ká máa ṣe rere o. princess. orúkọ mi ni ọmọọba adéwùmí adélèké kí n tó dágbére mo dúpẹ́ lọ́wọ́ lọ́ọ̀yà mi wọ́n hmm. gbẹ́rù mi lánàá lọ́ọ̀yà ló sọ̀kalẹ̀ ọba mi blọọkì gbogbo àkáǹtì mi bí kò bá tiẹ̀ sọnù ẹ̀mí mi ò sọnù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi zero nine zero fourteen at account number yín fún bàbá tí a fẹ́ràn lọ́wọ́ yẹn. zero nine zero fourteen twelve thirty four seventy three account number mi one twenty one oh one five six three six títí ọjọ́ mẹ́jọ tá a pàdé ó dàbọ̀. barista bẹ́ẹ̀ tí ẹ̀ ríṣẹ́ ṣe lé ní àti gbèsè ńlá lé yín lọ́wọ́ <laughs> tọ́rẹ́ yín lẹ́ẹ̀lì di kéèsì Alhaji Waheed ní kóòtù. orúkọ tèmi ni Ọmọníyì Ọdẹyẹmí ah, ó dàbọ̀. orúkọ tèmi ni Ọlásìnbọ̀ Johnson Àtinúkẹ́ ó dàbọ̀. Fresh FM ìròyìn tí ò lẹ́tàn ètò òwe tí gbọ́ àṣà àtòní àgbọ̀ ọ̀pọ̀ tán Fresh FM 105.9 Ibadan. Let's go. Fresh FM. Fresh FM 105.9 Ibadan. Ìyáálé àyíbá fáwọn rédíò tó kù. You're on Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM broadcasting around the world. This is your number one radio station. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kìlà bá tún máa wí nírọ̀ àyájọ́ ọjọ́ bíi tèmi. onísàm wí ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. fresh one zero oh five point nine fm nìbàdàn lẹ ti ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé wákàtí kan pẹ̀lú ọlọ́run. pásítọ̀ ṣeun oyèwùsì oníwàásù. sẹ́yìn ṣáà ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí ohun tó dára ni láti máa yin ọlọ́run wíwà láyé tá a wà láàyè kì í ṣe ẹ̀tọ́ wa ọlọ́run kọ̀ mọ̀ọ́mọ̀ yàǹda fún wa ni ó jókòó sọ́run ó ń ṣe ohun tó wù àwọn ìrìn àjò tá a fẹ́ rìn gbogbo ẹ̀ wọnú ara wọn ṣùgbọ́n àsáré mu lẹ́yọ kọ̀ọ̀kan tá a bá ti gbàdúrà tán ìránṣẹ́ kan ló sẹ́ndí mẹ́sẹ̀ẹ̀sì mi láàrin ọ̀sẹ̀ ìbéèrè tó dẹ̀ béèrè mo fẹ́ ká tiẹ̀ wá jọ fi ká mu omi ọgbọ́n ń bẹ̀ so ẹ̀yin náà ẹ gbìyànjú láti pè wọlé ìbéèrè tó béèrè ni pé ṣó tiẹ̀ yẹ ká wá máa gbàdúrà ọlọ́run lágbájá ọlọ́run tàmẹ̀dùn ọlọ́run làkàṣègbè pé ká máa gbàdúrà ọlọ́run oníwàásù ọlọ́run babalọ́lá ó ní ṣó yẹ pé ṣé àrò wípé inú Ọlọ́run dùn sí. èmi dẹ̀ ṣàlàyé gẹ́gẹ́ bó ṣe yé mi fẹ́ nìyẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà àwọn náà lè ní nǹkan kan lọ́kàn tá a bá ti gbàdúrà tán màá ṣojú òpó sílẹ̀ ẹ jẹ́ tiẹ̀ wo ohun tí àwọn èèyàn tí wọ́n sọ èmi náà lè tún kọ́gbọ́n láti bẹ̀ tá a bá ti kúrò níbẹ̀. ṣe gbàgbé pé mo sọ̀rọ̀ nípa sista Etta tí mo níṣẹ́ ìránṣẹ́ wọn àti bàbá wa Mósè Orímọládé ó ṣe é gbésẹ̀gbé ara wọn mo fẹ́ lọ sọ́dọ̀ ìránṣẹ́ kan tó jẹ́ pé ṣẹ́ ìránṣẹ́ òun àti bàbá àpọ́sítù Joseph àwọn babaọlá tá a lè gbésẹ̀gbé ara wọn náà nítorí pé ohun tí wọ́n gbé iṣẹ́ ìránṣẹ́ wọn lé náà ni ìwòsàn ìyìnrere àpọ́stélì ìdẹ́lónà John Alexander Dawie màá bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn lé èní náà torí ó ṣeé ṣe ká má parí àwọn ìrìn àjò tá a fẹ́ rìn nìyẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe ẹ jẹ́ ká gbàdúrà ohun tá a sinmi lé náà ní orúkọ ńlá dáre power of praise orúkọ ńlá. ohun tẹ́kọ̀ nílò ni bí ìránṣẹ́ ọlọ́run Israel olúwọlé ezike bó ṣe máa gbàdúrà pẹ̀lú wa ẹ̀yin ẹ̀kọ́ máa ṣe àmín. ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. àmín. a gbé ọ̀gá ọlọ́run wa lọ́pọ̀lọpọ̀ fún àánú tí a rí gbà wípé tó ràn wá lọ́wọ́ a tún rí ọjọ́ rere ọ̀sẹ̀ rere nípa ọ̀fẹ́ àti àánú ńlá yín Olúwa wa. àmín. a yìn ọ́ fún ìbẹ̀wò àti ìrànlọ́wọ́ nílé ìjọsìn kọ̀ọ̀kan lónìí bí ẹ ti ṣiṣẹ́ agbára olúwa ọpẹ́ wa. àmín. ẹ̀mí mímọ́ àti dórí ètò lónìí olúwa darapọ̀ mọ́ wa. àmín. mo gbàdúrà fún gbogbo ọkàn tó ń gbọ́ mi gbogbo etí tó ń gbọ́ mi nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí wàá rí ọlọ́run àmín ní kòríta tó ti nílò rẹ̀ wàá rí ọlọ́run níbi tó ti ń retí ọlọ́run wàá rí ọlọ́run àmín ìyanu yóò ṣẹlẹ̀ àmín a máa gborúkọ ọlọ́run ga àmín ohun tá a sọ lónìí olúwa má jẹ́ àṣì sọ àmín má jẹ́ àṣì gba ìṣàkóso a sì máa dúpẹ́ jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. dáhùn ayọ̀ jésù. kó tó di pé màá kúrò níbẹ̀ pásítọ̀ Israel Olúwọlé Ezekiel ọrùn mi ni ẹ̀dẹ̀ kí ẹ máa wà nígbà táyàn bá ń pè àkí ni nọ́mbà pásítọ̀ tó gbàdúrà yẹn àyàn lè fẹ́ kẹ́ ẹ pray pẹ̀lú àwọn nọ́mbà wo ló máa yín sísà. zero eight zero. zero eight zero. six two. six two. three one. three one. five one. five one. one four. one four ẹ pè lẹ́ǹkan sísà. zero eight zero. six two. three one. 5114. Thank you. ní gbogbo àárín ọ̀sẹ̀ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí ló ń yọ mí lẹ́nu nípa ti mission school yẹn tí mo sọ pé free wọ́n ń béèrè nọ́mbà tí wọ́n máa pè nọ́mbà tẹ́ máa pèrè mission school yẹn fún gbogbo àwọn tí wọ́n ní ìtara fún ìjèrè ọkàn pàápàá jùlọ fún ìgbèríko kí wá ṣe ti ìgbèríko nìkan gbogbo ọmọ ọlọ́run pátápátá ló nílò ẹ̀ torí even ọ̀pọ̀lọpọ̀ gan ò lè lọ sí field ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n á máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ ipa tí èèyàn lè máa kó láti máa gbàdúrà fáwọn tó wà lórí field wọ́n á sọ ẹlòmíì lè ní ìní rẹ̀ láti fi support ó ṣàjẹ́ ibi tó yẹ kí àwọn ọmọ ọlọ́run gbogbo kọ́ wà àwọn tí wọ́n dẹ̀ ń ṣe training gbogbo àtàwà nìbàdàn náà èmi náà máa join wọn gbogbo wa pátápátá làjọ máa ṣe wọ́n sọ ọ̀fẹ́ ni wọ́n dẹ̀ ń wá láti èkó so tíwọ́ náà bá lórí ọ̀fẹ́ láti darapọ̀ nọ́mbà tó máa pèrè zero nine zero four eight eight zero one one two seven zero nine zero four eight eight zero one one two seven nígbà tí wọ́n sọ fún mi pé ọ̀fẹ́ ni wọ́n tún ní ọ̀fẹ́ gan tún ní fọ́ọ̀mù èmi mo yarí pé ẹ jẹ́ káwọn èèyàn tiẹ̀ rí owó kan dá so five hundred naira lẹ máa gba form ṣùgbọ́n ọ̀fẹ́ ni gbogbo training yẹn fún oṣù mẹ́fà dẹ́ni olúwa ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká lọ sí ẹ̀ka ìpolówó ọjà mò ń bọ̀. ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. I'm living the life cause I get Nigeria's most affordable internet service provider, Tizeti Network Limited, is now live in Ibadan. Oh yes, Ibadan residents can now enjoy our truly unlimited internet service too. Tizeti prides itself on providing the lowest cost of unlimited internet access to residential and small business customers. You can now browse, stream, and game 247 at an amazing speed and with an uncapped data plan. Connect to Tizeti's fast and limited internet service for just 12,500 naira only per month. Simply pay 59,500 for installation and enjoy a one month subscription for the residential plan. What more? Visit wifi.com.ng slash OYO to sign up or call 090 8749 3040 090 8749 3040 or send email to internet at wifi.com.ng to get started now unlimited internet ọ̀yọ́ ló wà. tí pọ́ǹpì ló gbé dé o. ẹ wá bá wa ra o tí pọ́ǹpì mega promo oṣù méjì péré ni fifty percent discount ti <laughs> pọ́ǹpì concept onílé ìfọkànbalẹ̀. Mẹ́jà promo lélẹ́yìí o. fifty percent discount lórí ilẹ̀ tẹ́ bára lọ́dọ̀ wa. ó ti balẹ̀ pẹ́pẹ́. plọ̀tì ilẹ̀ kan ní Mọ́níyà. Bódèjẹ plọ̀tì ilẹ̀ kan lánàá Modern City. Six hundred square meter ní níbi méjèèjì. One point three million naira la ń ta tẹ́lẹ̀. Six hundred and fifty thousand naira péré ní báyìí o. Ilẹ̀ wa tó wà lájìlá kan. One million naira ní tẹ́lẹ̀. Báyìí o ti di five hundred thousand naira péré. Láàrin oṣù méjì ti fifty percent discount yìí fi wáyé. A ti bẹ̀rẹ̀ láti April four. Yóò wá sọ́gbẹ́ ju fún ọdún yìí. Ẹ máa bọ̀ lọ ọ́fíìsì ti pọ́ǹpì. Yóò wá nọmba twelve àrẹ tẹ̀dọ̀ suwit àrẹ avenue New Bodijà Ìbàdàn. Tẹlifù zero nine nine one five two two two two two zero five. àrètí yín o. àti gbèdé o concept developer that cares. I'm living the life cause I get Nigeria's most affordable internet service provider, Tizeti Network Limited, is now live in Ibadan. Oh yes, Ibadan residents can now enjoy our truly unlimited internet service too. Tizeti prides itself on providing the lowest cost of unlimited internet access to residential and small business customers. You can now browse, stream, and game 247 at an amazing speed and with an uncapped data data plan. Connect to Tizeti's fast and limited internet service for just 12,500 naira only per month. Simply pay 59,500 for installation and enjoy a one month subscription for the residential plan. What more? Visit wifi.com.ng slash OYO to sign up or call 090 8749 3040 090 8749 3040 or send email to internet at wifi.com.ng to get started now now unlimited internet ọ̀yọ́ ló wà. Good education is the passport to the future, as tomorrow belongs to those who prepare for it today. At Fountain University Oshogbo, we don't just prepare the foundation to help students live their dreams. We impact them with entrepreneurial and leadership skills that gives them competitive edge in the labor market. Apply now for 2022-2023 academic session into the College of Basic and Medical Sciences, College of Natural and Applied Sciences, College of Management and Social Sciences, College of Law and postgraduate programs. Join us to enjoy quality education in a serene environment with each free academic calendar at an affordable fee with an installment payment option. For more information, visit fuo.edu.ng for details on available programs. For more inquiries, call 0803 115 Fountain University, make your ambition a reality. cause I get Nigeria's most affordable internet service provider, Tizeti Network Limited, is now live in Ibadan. Oh yes, Ibadan residents can now enjoy our truly unlimited internet service too. Tizeti prides itself on providing the lowest cost of unlimited internet access to residential and small business customers. You can now browse, stream, and game 247 at an amazing speed and with an uncapped data plan. Connect to Tizeti's fast and limited internet service for just 12,500 naira only per month. Simply pay 59,500 for installation and enjoy a one month subscription for the residential plan. What more? Visit wifi.com.ng slash OYO to sign up or call 090 8749 3040 090 8749 3040 or send email to internet at wifi.com.ng to get started now. Unlimited internet ọ̀yọ́ ló wà. máa lọ wàrà ló máa lọ sùn ẹgbẹ́ yeye thirty twenty mo béèrè mẹ́ta gba béèrè mẹ́ta thirty twenty ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa máa jẹ̀bùn yeye. thirty twenty. kí ló tún dúró wò ó yá testa thirty twenty ash tàbí kó pe thirty twenty lójú òpó mtn yan èdè tó o bá fẹ́ dáhùn ìbéèrè mẹ́ta lọ́nà tó yọrantí kí o sì máa tẹ́tí sí ètò ọpẹ́yẹmí ní ìkànnì fresh fm ní gbogbo ọjọ́ ìsinmi ìyẹn sunday láti aago mẹ́jọ àṣálẹ́ láti mọ̀ bí nọ́mbà rẹ bá wà lára àwọn mẹ́wàá tí ó máa jẹ àwọn ẹ̀bùn gbáǹkọ́gbìn lọ́sẹ̀ẹsẹ̀ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré ó lè pẹ̀lú àwọn olóríire tí ó máa jẹ ẹ̀bùn owó tẹlifíṣàn fridge generator smart smartphones smartwatch club jersey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́ ń tún já ọ sí bí o bá ṣe ń kópa tó ní àǹfààní àti jẹ̀bùn rẹ yóò máa pọ̀ sí i thirty twenty lórí MTN ní gbogbo ìkànnì Fresh FM ọ̀nà àti jẹ̀bùn lọ́sẹ̀ẹ̀sẹ̀ ti ṣú sílẹ̀. thirty twenty National Lottery Regulatory Commission fowọ́ sí i. Ìbàdàn kí ni so Fresh FM. àjọ̀dún ọdún kìíní ti ìjà CACR St. Chapel pẹ̀lú àkòrí ẹ̀bùn sáyọ̀ ọjọ́ Wednesday twenty five pẹ̀lú Thursday twenty six ìsọjí ìrọ̀lẹ́ ní ní gbangba BCOS bá ṣọrú Ìbàdàn wọ́n pàdé Jésù nínú ayé general evangelist fún ìjọ CAC kárí ayé o ẹ̀sìnkáyà wọ́n ládèjì pẹ̀lú ọ̀pọ̀ ọ̀rọ̀ sí ọlọ́run àlàyé jésù máa rìnrìn agbára ìṣú ọ̀run ní lọ́jọ́ friday twenty seventh may láago mẹ́wàá àṣálẹ́ ní gbangba bcos àwọn olórin ẹ̀mí pásítọ̀ jẹ́ adéla evangelist elijah akétúndé ọlọ́run sábẹ́ pásítọ̀ ìfẹ́ olúwa òdògìyàn wòlíì ẹ̀sìn káyàwó ọ̀làdẹ́jì cac general evangelist àmà sọ̀rọ̀ àṣẹ pẹ̀lú ààrẹ ìjọ cac kárí ayé pásítọ̀ ẹ̀sùn ọ̀làdẹ́lẹ̀ ọjọ́ sunday twenty nine ní thanksgiving service látàgọ́ mẹ́wàá òwúrọ̀ gbogbo ẹ̀ ní cac all saint chapel tó wà ní cac ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. thank you wákàtí kan pẹ̀lú ọlọ́run pásítọ̀ ṣeun oyèwùsì oníwàásù àwọn tó jẹ́ kẹ́ ẹ máa gbọ́ wa nìyẹn ẹ má bínú. ìbéèrè tí mo fẹ́ béèrè náà mo ti sọ wípé ṣé gbígbàdúrà pé ọlọ́run lágbájá ọlọ́run oníwàásù ọlọ́run bàbá mi pásítọ̀ Israẹli ọlọ́run ọlọ́run Babalọ́lá ṣé ó bá bíbélì mu ṣó tiẹ̀ yẹ àbí ò yẹ kó tó di pé màá ṣe ojú òpó sílẹ̀ ẹ jẹ́ kí n tiẹ̀ gbọ́ àwọn tá a jọ wà nínú studio ẹ jẹ́ kí n gbọ́ opinion tiwọn náà ẹ jẹ́ wọn ló bá wọn lójijì ó yá ajínrere olúfúnkẹ́ òjò kí ni opinion yín lé lórí kó tó di pé pastor Israel olúwọlé Ezekiel àwọn náà sọ̀rọ̀ lé lórí màá wá ṣe ojú òpó sílẹ̀. ẹ ṣe púpọ̀ olóòtú nínú ìwòye tèmi kò sí nǹkan tó burú níbẹ̀ ṣe rí wípé èèyàn ń fi orúkọ àwọn bàbá bàbá nínú ìgbàgbọ́ gbàdúrà kò sí ní tó burú níbẹ̀. níwòye tí níwòye tèmi <laughs> àwọn bàbá yìí májẹ̀mú ọlọ́run tọ́lọ́run bá wọn dá ó wà lórí wọn ẹ worú bàbá wa nínú ìgbàgbọ́ bàbá wa abrahamu ọlọ́run gan sọ wípé májẹ̀mú wà láàrin òun àti abrahamu májẹ̀mú yìí ló sàn dórí isaki májẹ̀mú yìí ló sàn dórí jacobu tó fi dé ẹ̀yà méjìlá israeli ẹ rántí nígbà tí ọlọ́run rán Mósè láti lọ mú wọn ní ilẹ̀ Egypt ó ní kó sọ yìí pé ọlọ́run bàbá wọn Abrahamu Isaki àti Jacobu pé kété tó bá sọ bẹ́ẹ̀ wípé wọ́n á gbàgbọ́ kò sí tó burú níbẹ̀ o nínú ayé táwa wà yìí. ẹ máa fi kún pé níwòye ti tèmi níwòye tèmi kò burú nínú ayé táwa wà yìí a bàbá bàbá nínú ìgbàgbọ́ tí jẹ́ pé kì í ṣe pé wọ́n ní àfarawé ìwà bíi ọlọ́run ké wọ́n ní wọ́n ní wọ́n ní ìwà bí ọlọ́run ní tòótọ́ májẹ̀mú ọlọ́run wà lórí wọn irú àwọn bàbá yẹn ìní bàbá wa apostle ayọ̀ babalọ́lá àwọn bàbá yìí tá a bá fi orúkọ wọn gbàdúrà kò sí nǹkan tó burú níbẹ̀ ẹ wò nínú ìwé Jeremiah chapter fifteen verse one ọlọ́run dá wọn àwọn kan mọ̀ ó tilẹ̀ sọ ń bẹ̀ wípé bí Mósè ìránṣẹ́ mi bá dúró tí Sámúẹ́lì ìránṣẹ́ mi bá dúró wípé kò lè yí òun lọ́kàn padà bákan náà bọ́lọ́run ṣe máa ń gbọ́ tiwọn nígbà tá a bá fi orúkọ wọn gbàdúrà ọlọ́run tún fi àwọn ìbúra wípé bí wọ́n dúró níwájú àwọn ọlọ́run dá wọn mọ̀ ó mọ̀ wọ́n kì í ṣe àwọn tó níwà àfarawé ìwà bí ọlọ́run tí wọ́n ṣe agbára rẹ̀ kì í ṣe àwọn tó ń pretend rárá àwọn tí májẹ̀mú ọlọ́run dájú lórí ayé wọn ní ìwòye mi a lè fi gbàdúrà. ní ìwòye ajínrere olúfúnkẹ́ òjò àwọn ní kò sí tó burú ń bẹ̀ ẹ jẹ́ kí n gbọ́ ti pásítọ̀ Israel olúwọlé Ezekiel. hallelujah o hallelujah. ìbéèrè tó dára níbèrè yìí tó tiẹ̀ ti ń fa àwọn àríyànjiyàn ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn tí a bá kọ́kọ́ wò látinú bíbélì wa wọ́n fún wa ní àpẹẹrẹ ti bíbélì àti ti ìran tí a yìí ní ọ̀pọ̀ ìgbà nínú bíbélì bẹ̀rẹ̀ látinú ìwé Genesis wa ni a ti máa ń kà á nígbà míì a rí i pé Ọlọ́run Abrahamu bàbá mi èmi ni ọlọ́run abrahamu bàbá yín ọlọ́run isaki ọlọ́run jacobu èmi ni ọlọ́run israeli bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ìgbélì ti ń pè bọ̀ ìyẹn túmọ̀ sí pé àwọn kan wà tí májẹ̀mú wọn ń ṣiṣẹ́ tí a sọ wípé ọlọ́run bàbá mi ọlọ́run wòlíì lágbájá kò sóhun tó burú mẹ́ now ní ọdún púpọ̀ sẹ́yìn gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìtàn tí a gbọ́ wípé tí mo gbọ́ tí èmi gbọ́ nígbà tí mo gbọ́ wípé nígbà baba bàbá Babalọ́lá tí wọ́n fẹ́ sùn ní oní olúwa wọ́n ránṣẹ́ sí bàbá David Olúlànà Babájídé nílùú Iléṣà pàdé mi ní Ẹdẹ mo fẹ́ fún ẹ ní kọ́kọ́rọ́ now ṣùgbọ́n ṣe mọ̀ gẹ́gẹ́ bí ìrìn àjò ṣe rí lákòókò ìgbà yẹn ìrìn àjò ìyá kankan bí èyí kí bàbá Babájídé ó tó débẹ̀ bàbá Babalọ́lá ti sùn nínú olúwa gẹ́gẹ́ bí ìtàn tí ẹ̀yin gbọ́ tí mo gbọ́ eh, eh. gẹ́gẹ́ bí àròbá ìtàn eh, tí a gbọ́ láti ẹnu àwọn bàbá wa nínú ìgbàgbọ́ now nígbà tí gbogbo àwọn bàbá wa wà níbẹ̀ tí wọ́n wá gbàdúrà pẹ̀lú ẹ̀dùn ọkàn fún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wọ́n gbọ́ láàrin wọn pé ẹ gbọ́ ọ̀rọ̀ èmi olúwa nígbà tí ẹ bá kan tó le nígbà tí ẹ bá lílo èmi ọlọ́run ẹ pè é wípé ọlọ́run Joseph Ayọ̀ Babalọ́lá màá dá yín lò ó sì ń rí bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú níbẹ̀ bí a bá sọ wípé ọlọ́run lágbájá bó ti wà látinú bíbélì wá kò tí ì ṣe ohun tó burú níbẹ̀ títí di àkókò yìí ẹ jẹ́ bí ìwòye tèmi. ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn ènìyàn wa láti ilé kí pásítọ̀ ṣe oyèwùsì oníwàásù náà kémi náà tó sọ gẹ́gẹ́ bí ìwòye tèmi. zero zero three two three two one zero five nine zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine plus two three four. ooo pastor ṣeun. fáwọn tó wà lókè òkun plus two three four eight zero nine two two two one zero five nine hello ma. ẹ káalẹ́ o. god bless you ta ló ń pè ibùdó tí ń pè wá mà. orúkọ mi ni sb abọ́dúnrin láti àpẹtẹ. yes ma. ẹ̀wọ̀n nǹkan tó ń sọ ń bẹ̀ yẹn kì í ṣe pé wọ́n ń pera wọn ní ọlọ́run. ok wọ́n fi hàn pé ọlọ́run tí àwọn ń fẹ́ gbàdúrà sí yìí ọlọ́run abraham ọlọ́run isaac ọlọ́run jacob the same thing ló ná apply tó fi ń dárúkọ àwọn èèyàn kì í ṣe pé wọ́n sọ pé babalọ́lá ni ọlọ́run rárá rárá o ọlọ́run tí àwọn wọ̀nyí ń sìn ni wọ́n ń dárúkọ ọlọ́run tí àwọn wọ̀nyí sìn nígbà tí wọ́n wà láyé ni wọ́n ń dárúkọ kì í ṣe pé bóyá wọ́n fẹ́ sọ wọ́n dọlọ́run o rárá o wọ́n sọ wọ́n dọlọ́run ó ti jẹ́ nìyẹn. ẹ ṣe púpọ̀ mà ọ̀dà ọ̀dà àárọ̀. hello ẹ ohun tẹ́ fi ń gbọ́ wá sílẹ̀ ẹ ti wọlé hello. hello. hello ẹ ohun tẹ́ fi ń gbọ́ wá sílẹ̀ ta ló ń pè bọ́lẹ̀ tí ń pè wá mà mrs taiwo látàyégún. yes ma. ṣé ẹ rí i tí wọ́n sọ yẹn lótìtọ́ ni ẹ pọ̀ àánú bíbélì tá a máa sọ yìí pé ọlọ́run àwọn bàbá wa kì í ṣe yìí pé bóyá àwọn yẹn gangan ni ọlọ́run ẹ rí i pé joseph ayọ̀ babalọ́lá gan a máa fi ń gbàdúrà ọlọ́run joseph yẹn ayọ̀ babalọ́lá tí cac ń ké pèlè nì so kì í ṣe pé bóyá ọlọ́run àwọn yẹn ọlọ́run táwọn yẹn ń sìn àwọn tí wọ́n bá ìpè jẹ́ so òun ni wọ́n ń sọ. ẹ ṣe púpọ̀ mà. Yes, yes, yes, yes, yes. Dance like you ready. Dance like you ready. Hello. Hello, sir. Hello. Yes, sir. Hello, sir. Oh, eh, eh. Ta ló ń pè ibo lẹ ti ń pè sà? Orúkọ mi ni Joseph Olúwadúlójú, mo ń pè láti Manchester. Yes sir, God bless you sir. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń sọ tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀rọ gẹ́gẹ́ bí ìbéèrè yẹn. Yes sir. èrò mi bí bó ṣe rò ó ni pé lóòótọ́ ọlọ́run ló sọ fún àwọn yẹn tó ọlọ́run ló mẹni tó máa ń sin òun ọlọ́run ló mẹni tó sin àwọn àwọn kan wà bí ebó nìkan táwọn forí kàn táwọn ṣe iṣẹ́ ìyanu táwọn ṣe everything ọlọ́run ọlọ́run ọlọ́run nínú àmọ̀ wọn tó láti máa orúkọ ènìyàn pé ọlọ́run lágbájá ọlọ́run ọlọ́run èmi ara ẹ̀ pé òun ni ọlọ́run abraham ọlọ́run tẹ́tẹ́ ọlọ́run jacob ọlọ́run gbogbo àwọn ni ọlọ́run ló sọ wọ́n ti pé tiwa nígbà yìí ṣé ààrẹ àwọn nàìjíríà ọlọ́run ti jẹ́ pé ó bí lọ́lọ́run mìíràn tó ń forí tàn tó fi ṣiṣẹ́ ìyanu ṣé irú ẹni bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ká máa sọ fún ọlọ́run lágbájá ọlọ́run yẹn ṣe ní. ara nǹkan tí ò jẹ́ kí n béèrè because ọ̀pọ̀lọpọ̀ ìrẹ́jọ́ ọlọ́run tẹ́ ó gbéra wọn ní ìrẹ́jọ́ ọlọ́run tẹ́ ọlọ́run ò ẹ ṣe púpọ̀ nítorí náà pé ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ẹni tẹ́ ẹ̀ mọ́rú nǹkan tó forí kàn tẹ́ ẹ̀ mọ́bi tó lọ tẹ́ ẹ̀ mọ́bi tó ti bábà jẹ̀ mú gbogbo káàkiri káàkiri lórí ṣọ́ọ̀tù wa bí tó ìsàlẹ̀ tẹ́ pé ní ọlọ́run lágbájá ọlọ́run rẹ̀ wá lọ́wọ́ o. ẹ ṣe púpọ̀ sà. nítorí àkókò àtàwọn ìrìn àjò tá a fẹ́ rìn ẹ má bínú mo rí pé àwọn èèyàn pọ̀ tí wọ́n ń pè wá ṣùgbọ́n àní lè gba àwọn ìpè yẹn. wọ́n padà lọ sọ́dọ̀ pásítọ̀ Israel Olúwọlé Ezekiel àti ajínrere Olúfúnkẹ́ Òjó ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ opinion ti tèmi. bíbélì wí pé ọkàn èèyàn kún fún ẹ̀tàn ju ohun gbogbo lọ ó sì burú jáì ta ló lè mọ̀ ọlọ́run ṣàpẹẹrẹ fún wa nítòótọ́ gẹ́gẹ́ bí gbogbo wa ṣe sọ ọlọ́run abrahamu ọlọ́run isaki ọlọ́run jacobu tá a bá dẹ̀ padà wo gbogbo ìrìn àjò àwọn ọmọ israẹli in my own opinion àwọn ọmọ israẹli náà ń rí fáàsì wípé ọlọ́run abrahamu ọlọ́run isaki ọlọ́run jacob àwọn ọmọ israẹli ò gbàdúrà pé ọlọ́run mose ọlọ́run joshua ọlọ́run caleb èyí tí wọ́n gbọ́ èyí tí wọ́n rí pé ọlọ́run kọ̀ǹfàmù yẹn òun làwọn ọmọ israẹli òun ni wọ́n ń sọ nítòótọ́ nígbà tí ọlọ́run bá lo ìránṣẹ́ rẹ̀ even àwọn aláìgbàgbọ́ gan a máa júbà ọlọ́run rẹ̀ àbíṣẹ́ ẹ̀rí kábíyèsí yẹn nígbà tí wọ́n mú Daniel jáde kó onú òkìní ó ní ẹ ló ní ẹ lọ kéde wípé ọlọ́run Dáníẹ́lì ọlọ́run tó ń gbani ọlọ́run tó ń lani nítòótọ́ ohun tó dára ni tí èèyàn bá mọ̀ pé nítòótọ́ o ọlọ́run wà nínú ayé ìránṣẹ́ ọlọ́run yìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run ló mà jábala méjì tó dẹ̀ jẹ́ pé wọ́n á dẹ̀ gbé bẹ́ẹ̀ wọ́n á dẹ̀ gbé wọnú kòtò ó wá kú báwo lèèyàn ṣe fẹ́ mọ ìránṣẹ́ ọlọ́run tòótọ́ téèyàn ó forúkọ ẹ̀ gbàdúrà èmi dẹ̀ wò yí pé níwòye tèmi o a nílò àti dààmú ara wa a nílò àti fúnra wa lẹ́dẹ̀ nígbà tá a ti fún wa ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ pé ní orúkọ Jésù ní kí gbogbo ẹkún kó máa wólẹ̀ ìṣẹ̀lẹ̀ kan tiẹ̀ ṣẹlẹ̀ nínú ìwé Iṣẹ́ àwọn àpọ́stélì orí ìkẹta tí mo fẹ́ fi sọ̀rọ̀ lé lórí nígbà tí Pétérù àti Jòhánù tí wọ́n lọ sínú tẹ́ḿpìlì ẹ jẹ́ kí n kà Iṣẹ́ àpọ́stélì orí ìkẹta ẹ jẹ́ n kà látẹsẹ̀ kẹta nígbà tí ẹsẹ̀ kẹrin pétérù sì tẹ́jú mọ́ pẹ̀lú jòhánù ẹ máa gbọ́ o ó ní wò wá ẹ wu ọ̀rọ̀ yẹn pétérù ó tẹ́jú mọ́ jòhánù náà tẹ́jú mọ́ pétérù wá sọ pétérù ní wò wá nígbà yẹn pétérù sì ń lo púrà pé wò wá òyìnbó yẹn English Bible sọ pé and Peter fastening his eyes upon with John said look on us ẹ wá wo ẹsẹ̀ karùn-ún ó sì fiyè sí wọn. Si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 ju pé kéèyàn lu ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wọ́n ní ọ̀run ló mọ ẹni tí ó máa là ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn jí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ kọ̀rọ̀ wọn tìmùtìmù ó kẹ́gbin dà sínú bóyá ìdí ní ẹ̀tọ́ ọ̀pọ̀lọpọ̀ àdúrà fi wà tí kì í gbà ṣùgbọ́n a ti ní àwọn bàbá bàbá nínú ìpè tó jẹ́ pé Ọlọ́run ń jẹ́rìí nípa tiwọn wípé nítòótọ́ ìránṣẹ́ òun ni wọ́n kó tó di pé màá kúrò ń bẹ̀ pásítọ̀ Israel Olúwọlé Ezike báwo lèèyàn á ṣe mọ̀ wípé ìránṣẹ́ ọlọ́run tòótọ́ ni ìránṣẹ́ ọlọ́run yìí pé èèyàn lè fi pé téèyàn bá tiẹ̀ fẹ́ forúkọ èèyàn gbàdúrà kí ni ohun tí èèyàn lè rí pé ah ìránṣẹ́ ọlọ́run tòótọ́ ni ìran tó bá jẹ́ pé ti àwọn ẹ̀ka lajú afọ́jú kó tó mú ìrere dé ilẹ̀ bí làwọn bàbá wa ń lajú afọ́jú àwọn bàbá wa ń jókòó dìde pẹ̀lú ìṣẹ̀ṣe àwọn bàbá wa ń wa láìsàn so èmi ò rò pé àbíṣe yẹn wà lára nǹkan tẹ̀yàn fi lè mọ ìránṣẹ́ ọlọ́run tòótọ́ tó lè forúkọ ẹ̀ gbàdúrà pásítọ̀ Israel. ẹ ṣe bá a ti ṣe lè mọ̀ wọ́n pọ̀ nọ́mbà wán ẹ̀mí ọlọ́run a máa jẹ́rìí fún wa pé ọmọ ọlọ́run ni àwa ń ṣe. fún ẹni tó ní ẹ̀mí ọlọ́run. bẹ́ẹ̀ni nọ́mbà two torí pé ọlọ́run a máa dáhùn àdúrà tó bá wá láti inú ọkàn tó pé wá mo fẹ́ mọ̀ nípa lágbájá ọlọ́run farahàn mi olúwa bá mi sọ̀rọ̀ nípa ìránṣẹ́ yìí ṣé ìránṣẹ́ ọlọ́run ni ṣé ikọ̀ àtijú rẹ ni tí ò tí ì da ilẹ̀ ìpè tí ò bá má jẹ̀mú jẹ́ ọlọ́run a máa farahàn ọlọ́run a máa bá nìyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kì í ṣe pé bóyá torí pé èrò pọ̀ níbẹ̀ tàbí nítorí iṣẹ́ ìyanu kan tí ọwọ́ ẹ̀ ṣe ohun èlò àyálò wa dáadáa àwọn ohun èlò tí ò yẹ fún ọlá ó wà ohun èlò náà ni wọ́n àkísà náà wà nínú ilé o ìta nìkan kọ́ ló wà o ó wà nínú ṣùgbọ́n kò sí nínú wardrobe à hmm. ní gbé wardrobe ṣùgbọ́n wà nínú ilé. Hmm so ká tó bá ní rìnrìn àjò ó yẹ ká mọ ẹni tá à ń bá lọ so kéèyàn tó bá yàn rìnrìn àjò tọ́lọ́run bá sọ̀rọ̀ ńkọ́. kò sí ni ọlọ́run á máa sọ̀rọ̀ ó ní béèrè a ó sì fi fún un bá a bá béèrè lọ́wọ́ rẹ̀ olúwa mo fẹ́ mọ̀ kí n má bàa rìnrìn àjò ìparun nínú ẹ̀mí ọlọ́run á dẹ̀ máa fi hàn bí ọkàn ènìyàn bá ṣe dédé pẹ̀lú ọlọ́run nípa ẹ̀. evangelist olúfúnkẹ́ òjò. ẹ ṣe púpọ̀ gẹ́gẹ́ bí mo ti sọ̀rọ̀ ṣáájú mo ní pé nínú ìwé second timothy chapter three verse five ó ní wọ́n ní àfarawé ìwà bí ọlọ́run ó ní ṣùgbọ́n wọ́n ṣe agbára rẹ̀ mo ti sọ àwọn kan wà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí bàbá mi ṣe sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run téèyàn bá jẹ́ ọmọ ìgbàlà nítòótọ́ nínú ayé tá a wà yìí a lè ilẹ̀ lè mọ́ o kárí pé a ríra wa ṣùgbọ́n ayé kún fún òkùnkùn èèyàn mọ ohun tó wà nínú ọkàn ẹnìkejì ara ẹ̀bùn tó yẹ kọ́ ọmọ ọlọ́run bẹ̀bẹ̀ fún ó ní ìmọ̀ ẹ̀mí yàtọ̀ discerning spirit tí ọmọ ọlọ́run bá ní ọlọ́run máa reveal tó bá dẹ̀ béèrè ní tòótọ́ kó tó di pé yóò máa fi orúkọ ìránṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ gbàdúrà kìí ṣe àwọn tó jẹ́ pé ìgbé ayé wọn tìmùtìmù kẹ́gbìndà pé wọ́n pretend à ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ ìgbàlá ní tòótọ́ bí ẹ sọ pé nípa èso wọn la ó fi mọ̀ wọ́n èkejì tó dàbí rẹ̀ ni wípé ṣé ẹ rí lóòótọ́ nígbà míì ní ìkórìtà míì wà tó yẹ pé ọlọ́run máa ń fi ara rẹ̀ hàn wá lójú àlá tó bá yẹ pé bàbá rẹ nínú olúwa ní tòótọ́ ó májẹ̀mú ọlọ́run wà lórí ẹ̀ ó sì jẹ́ ọmọ ọlọ́run ní tòótọ́ àwọn kan wà tó yẹ pé ní ìkórìtà nínú ìrìn àjò àlá ọlọ́run máa ń gbé wọn wá àwòrán wọn kò kàn lè ṣàdédé lo èèyàn kan tó mọ̀ torí tó bá ṣàdédé lo èèyàn kan tó mọ̀ ò ní lè relate àlá yẹn tàbí túmọ̀ rẹ̀ tàbí kó o lè túmọ̀ rẹ̀ dáadáa ṣùgbọ́n tó bá gbé ìránṣẹ́ ọlọ́run tó jẹ́ bàbá rẹ̀ nínú olúwa wá ó lè relate mọ́ dáadáa irú tó o bá bá pàdé lójú ìran yẹn ni ó fi lè sọ fún ẹ ní tòótọ́ tó o bá béèrè ní tòótọ́ tọkàntọkàn ọlọ́run jẹ́ olódodo ó ní àṣírí olúwa wà pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ó ní èyí tó bá fi hàn wá ó tiwa àtàwọn ọmọ wa ọlọ́run á tó àṣírí yẹn irú ẹ̀ láti rí bàbá babalọ́lá babájídé àwọn bàbá àkàndé ẹ̀dẹ́ àwọn bàbá àwọn bàbá báyìí náà sì wà nínú ayé títí dì sí tí ìpè wọn ò dàpọ̀ mọ́ ti báàlì tí wọ́n fẹ́ ni wọ́n jẹ́wọ́ báàlì. ṣé mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà pásítọ̀ Israel Olúwọlé Ezike tó ráwọ̀ kó o bá wa ṣọ̀rẹ́ bàbá mi fi ẹ̀fọ́ wá wọ́n dẹ̀ ti wà níkàlẹ̀ bóyá kí n fẹ́ kan sọ ti Helen Apostle ìyẹn John Alexander Dawie di ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ọlọ́run ní orúkọ jésù ọlọ́run oníwàásù o tọ́lọ́run á dẹ̀ dáhùn torí orúkọ ẹ̀ ó lè jẹ́ pé ìránṣẹ́ ọlọ́run tí èèyàn lo orúkọ ẹ̀ yẹn kò sí ń bẹ̀ ṣùgbọ́n ó ní torí orúkọ mi ó ní mo fi ṣiṣẹ́ èmi wò pé kílótà àṣìfẹ́ kan máa lo orúkọ yẹn nìkan àbí ẹ wà lórí ẹ̀ pé kí a máa lo orúkọ àwọn ìránṣẹ́ ọlọ́run. ẹ ṣe mi ò ní dandan ká máa lo orúkọ àwọn ìránṣẹ́ ọlọ́run ṣùgbọ́n kò sí tó burú ń bẹ̀rẹ̀ sọ. kò sí tó burú Fílípì orí kejì ó jẹ́ kó yé wa dáadáa ipò ọlọ́run sì ti forúkọ kan fún wa tó borí gbogbo orúkọ pé ní orúkọ Jésù Kristi ní pínpín máa wọlé ṣùgbọ́n ní ọgbà míì bí a bá gba ìmísí tàbí ìtọ́ni ọlọ́run tó bá jẹ́ pé lótìtọ́ ọkàn wa papọ̀ mọ́ wípé ìránṣẹ́ ọlọ́run ni ọmọ ọlọ́run tòótọ́ ni kò sóhun tó burú níbẹ̀ kì í ṣe ẹ̀ṣẹ̀ rárá nípa ẹ̀ so ó dá lórí bí ọkàn wa bá ṣe rọ̀ mọ́ nínú ìrìn àjò ìgbàgbọ́ àti òye tá a bá ní nípa ti Ọlọ́run. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. bàbá dákun ṣọrẹ fún mi o ìlọrọ sọ lójú ọ̀tá hallelujah jésù oníṣẹ́ ìyanu tó ti dé bó ti máa ń ṣe o ní gbogbo ìgbà ni nínú ìjọ the light of christ aládùúrà incorporated pẹ̀lú àjọṣepọ̀ the voice of the preacher world outreach níbi ìpàdé àdúrà pàtàkì tí máa ń wáyé ní gbogbo ọjọ́bọ̀ thursday lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ àkórí ìtọ̀tẹ̀ yìí ojú rere ìwọ tó bá fẹ́ ojú rere lọ́dọ̀ olódùmarè máa bọ̀ wá síbi ìpàdé àdúrà yìí tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ karùn-ún oṣù karùn-ún títí di ọjọ́ kẹrìndínlógún oṣù kẹfà ọdún yìí ni o ní déédéé aago méje òwúrọ̀ sí aago mẹ́sàn aṣọ òwúrọ̀ ni o máa bọ̀ kó o wájú gbàre lọ́wọ́ jésù olùgbàlà níbi tí ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀ reverend dr a.o. oyèkànmí pastor seun oyèwùsì oníwàásù àti gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run ti fi ṣe àkókò ìran níbi ìpàdé àdúrà náà tí ó wáyé nínú ìjọ the light of christ church aládùúrà incorporated aka church ńlá tó wà ní akala expressway odò ọ̀nà eléwé ìbàdàn máa bọ̀ wá kó o wá gba ojúrere lẹ́dùnmarè àwọn onílé lọ tó àti díje bá pàlù yìí ó onílé lọ. yóò wá wá òbí àtàlágbàtọ́ máa yọ ọmọ. bẹ́ẹ̀ twenty seven ọdọọdún la yájọ àwọn èwe. ó tún ti yá o yìí ti kò. ẹ ti mọ̀ pé ti fresh fm ló máa ń lo kìkì lárinrin jù. táwọn ọmọdé máa ń sọ wípé ti fresh fm gángan làwọn fẹ́. tọdún ìtumọ̀ máa lé kéńké lé kéńká. torí pé fresh fm a ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ti pọ́ǹpì concept onílẹ̀ tó ń talẹ̀ ìfọkànbalẹ̀ ni o. agodi parks and garden náà ló ti máa wáyé àṣìṣ joa. fresh fm ti pọ́ǹpì concept children's day twenty twenty two. lọ́dún yìí náà tiẹ̀ náà máa dún nílẹ̀ tẹ́ máa fi kọ́lé. fresh fm àti tipopi concept ló ń ṣe bẹ́ẹ̀ àwọn ọmọdé máa jójójó wọn ayọ̀yọ̀yọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn. nǹkan ìṣeré ọmọdé gbogbo ló máa wà ńbẹ̀. àwọn ọmọdé àtún láǹfààní láti máa ṣeré dọ̀wẹ́kẹ́ pẹ̀lú àwọn ambassadọ̀. aṣojú iléeṣẹ́ tipopi bíi Fẹ́mi Adébáyọ̀ Súlẹ̀ làwọn malayika Fẹ́mi Sọ́lá Sọ́tayọ̀ Ṣọ́bọ́lá Síkírátù Síndọ́dọ̀ wòlí àgbà wòlí àròlé bàbá alárìíyá ọ̀fẹ́ la wà mọ́mí calm down brother Ṣáàjì Gildon Small Doctor MC Patebu ti Fresh FM. Tó máa wọn gbajúgbajà òṣèré olórin àtàwọn adẹ́rìn bẹ́ẹ̀ kẹ́ ni stand up comedians tó máa wà mbẹ́. Ẹ tètè lọ máa ra fọ́ọ̀mù ten thousand naira báyìí. Láwùjọ láǹfààní láti jẹ́ kọ́mọ yín ọdún nílẹ̀ tẹ́ máa fi kọ́lẹ̀. Ọ́fíìsì ti pọ́ǹpì tó wà nọ́mbà twelve. Àrẹ̀tẹ̀ dùn sí ìtàrí avenue New body. Bodija Ìbàdàn. Tẹlifon zero nine one five two two two two two zero five. Tẹ̀yìn ò bára fọ́ọ̀mù two thousand naira lẹ́ máa fi já tíkẹ́ẹ̀tì lẹ́nu ọ̀nà àbáwọlé. Sí à Agodi parks and garden lọ́jọ́ yẹn. ọjọ́ kẹtàdínlẹ́gbọ̀n oṣù karùn-ún May twenty seven ọdún yìí. àtàrọ̀ láti bẹ̀rẹ̀ nírọ̀lẹ́. ààbò tó maximum security guarantee. Fresh FM ti pọ́ǹpì concept children's day twenty twenty two. Ah! tọ́dún ìtumọ̀ aláwọ̀dá yàtọ̀. ẹgbẹ́ bẹ́ẹ̀. ọmọ bẹ̀ka citizen kò fàṣọ kọ́ ló ní fìtì. gbogbo apápátá láti mọ̀ pé ọjọ́ friday twenty seventh friday ọ̀sẹ̀ yìí náà ni children day mo fẹ́ ká gbé ìgbésẹ̀ kan gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe nígbà easter àwọn èèyàn pè mí pé mo tiẹ̀ rẹ́ni tó tiẹ̀ tún ránṣẹ́ sí àwọn ọmọ tí wọ́n wà ní orphanage homes so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ẹ jẹ́ káwọn náà ká jẹ́ kó lè darapọ̀ mọ̀pọ̀ gàwa náà máa wá nǹkan ṣe sí i ọ̀pọ̀lọpọ̀ wọn inú ilé ní homes wọn yẹn ló máa ń wà láti bẹ̀rẹ̀ ọdún parí ẹ jẹ́ ká fún wọn ní oore ọ̀fẹ́ káwọn náà jáde kó wá ṣeré pẹ̀lú àwọn ọmọ tó kù pẹ̀lú wọn kó ṣeré pẹ̀lú wa so gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi tí olúwa bá dẹ̀ fi sí ẹ lọ́kàn náà láti ṣe ṣe bí two thousand lọ́mọ kan iye ọmọ bá jẹ́ pé ọmọ ẹyọ kan náà ni tó bá jẹ́ pé ọmọ mẹ́wàá bó bá jẹ́ márùn-ún ló lè sanwó ẹ̀ ẹ jẹ́ ká múnú àwọn ọmọ yẹn dùn àánú àti orí ọ̀fẹ́ ọlọ́run kò ní fi wá sílẹ̀ tọ́lọ́n bá fi sí ẹ lọ́kàn láti wá ṣe é pé nọ́mbà mi màá sọ bá a ṣe máa rìn àti bó ṣe máa jẹ́ àdèmà ya fọ́tò àwọn ọmọ yẹn ẹni tó bá fẹ́ ká sẹ̀ǹdẹ̀ a máa sẹ̀ǹdẹ̀ sí wọn lọ́jọ́ yẹn ẹ jẹ́ káwọn náà jáde láti inú ilé lọ́dọ̀ wọn kí àwọn náà tún wá celebrate pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn àti àwọn tó kù wọn nọ́mbà tèmi rè zero eight zero three three two six eight eight four six ẹ má pè mí ẹ send message so màá wá get back sí yín nọ́mbà mi lẹ́ǹkan sí zero eight zero three three two six eight eight four six kò send message i want to pay for one i want to pay for two i want to pay for five i want to pay for ten so mo mọ̀ pé ọ̀gá wa náà tún máa fún àwọn ọmọ yẹn ní discount náà nọ́mbà mi lẹ́ǹkan sí zero eight zero three three two six eight eight four six tí Christy ò bá tí ì dé a máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé o kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn torí kò sí orúkọ mìíràn tá a fi fúnni lábẹ́ ọ̀run ní ìta fi lè gbà wàhálà yàtọ̀ sórúkọ jésù ẹ jẹ́ n falẹ̀ bàbá mi pf fọwọ́ lọ́wọ́ láti lè ṣe ìrànṣẹ́ kremik god bless you all. center níbẹ̀ ni Jésù ti ń fọ́. Christ Revival Miracle Center níbẹ̀ ni àṣírí èso ti ń tú. Wákàtí wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ọmọ adé sí etí gbọ̀nyìn látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní nọ́mbà seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ẹ̀ máa bá wa ká bàbá wa àti ọlọ́run wa. our father and our god a yìn ọ́ nítorí títóbi àánú rẹ ìgbà gbogbo. we praise you because of the greatness of your mercy all the time. inú ilé gbogbo tí mo rán àdúrà yìí sí lónìí olúwa. every home I have sent this prayer to today o oh lord. jẹ́ kí ìrékọjá olúwa kó kọjá lọ sí inú ilé bẹ́ẹ̀. let the blessing of the lord move into that household in the name of jesus. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. kó o sì ti pàṣẹ ọ̀rọ̀ náà bùkún fún ẹnì kọ̀ọ̀kan wọn bless every hearer by the reason of this word. Gbà wọ́n ní àgbàtán lónìí. Deliver them totally today. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. In Jesus Christ's name our Lord. Àmín amen. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. mo ní ògo ni fún ọlọ́run lókè ọ̀run. I declare again glory be to God in the highest. ọ̀rọ̀ tí ọlọ́run fi rán mi sí yín lónìí. the message God have sent me to you today. ó ní ìrékọjá olúwa. is the passover of God. èyí wà nínú exodu orí kejìlá ẹsẹ̀ kọkànlá. this can be found in the book of exodus chapter twelve verse eleven. báyìí ni ẹ̀yin ó ṣe jẹ́ tí ẹ̀yin tí a mú rí dídì ní ẹ̀gbẹ́ yín bàtà yín ní ẹsẹ̀ yín àti ọ̀pá yín ní ọwọ́ yín ẹ̀yin ó sì yára jẹ́ ìrékọjá olúwa ni. Exodus chapter twelve verse eleven and thus shall ye eat it with your loins guided your shoes on your feet and your staff in your hand and ye shall eat it in haste it is the Lord's Passover. ìrékọjá jẹ́ èdè tí ó jẹ jáde ní òru ọjọ́ gan-an tí àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ Íjíbítì lábẹ́ àkóso Fáráò. Passover is a language that came into existence on the night that the Israelites was freed from the bondage of Pharaoh. lẹ́yìn irinwó ọdún ó lé ọgbọ̀n ní ilẹ̀ íjíbítì ni ọlọ́run pinnu láti gba àwọn ọmọ Ísírẹ́lì là. after four hundred and thirty years of slavery under Pharaoh that God decided to save the Israelites. Ọlọ́run gba àwọn ọmọ Ísírẹ́lì là tí í ṣe irú ọmọ Ábúráhámù kúrò nínú ìdè oko ẹrú tí wọ́n wà. God delivered the Israelites which are the seed of Abraham from the bondage that they were in. Kò ṣeé ṣe fún àwọn ọmọ Ísírẹ́lì láti jáde kúrò lóko ẹrú fún ara wọn. It was not possible for the Israelites to free themselves under the bondage from which they found themselves. Èyí ló mú kí Ọlọ́run ó gbé Mósè dìde láti jẹ́ olórí àti adarí wọn. And that was why God raised up Moses to be their leader and their coordinator. Nípa ìmújáde kúrò lóko ẹrú tí wọ́n wà. By bringing them out of bondage that they found themselves. Ní ìgbọràn sí àṣẹ Ọlọ́run. And in obedience to the commandment of God. Mósè gba ìpèníjà láti dojúkọ Fáráò ó sì jẹ́ kí ó di mímọ̀ fún Fáráò wípé yẹ kí àwọn ènìyàn mi kí ó lọ. Moses took up the challenge to be the mouthpiece of God to free the Israelites under the bondage of Pharaoh by telling him, Let my people go. Ṣùgbọ́n Fáráò ṣe orí kunkun láti jọ̀wọ́ wọn lọ. But Pharaoh was stubborn to free the Israelites. A ìgbà tí Mósè nípa agbára Ọlọ́run pé àwọn àrùn mẹ́wàá sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí ìdájọ́ sí orí orílẹ̀-èdè Íjíbítì until Moses called ten different plagues into the nation of Egypt. Iṣẹ́ ìyanu kẹwàá jẹ́ pípa àwọn àkọ́bí ní ilẹ̀ Íjíbítì. And the tenth miracle was killing the firstborn in the whole land of Egypt. Ọlọ́run rángẹ́lì ikú sí gbogbo ilẹ̀ Íjíbítì. God sent the angel of death into the land of Egypt. Láti pa gbogbo àwọn àkọ́bí ènìyàn ni o àti ẹran ni o ní ilẹ̀ íjíbítì ní ọjọ́ náà. to slaughter all the first being in the land of Egypt either human being or animals. nínú ìwé exodus orí kejìlá ẹsẹ̀ kejìlá ni èyí wà. this can be found in the book of Exodus chapter twelve verse twelve. báwo ni àwọn ọmọ Ísírẹ́lì ó ṣe bọ́ lọ́wọ́ áńgẹ́lì olùpanirun yìí. how will the Israelites escape from this angel of destruction. nígbà tó jẹ́ pé wọ́n jọ dìjọ kó pọ̀ papọ̀ ni. when they are all mixed together. Ibì kan náà ni gbogbo ọjọ́ wà papọ̀. And they live in the same vicinity together. Iṣẹ́ ìyanu Ọlọ́run ni eléyìí jẹ́. This is the miracle work of God. Bí ó tilẹ̀ wá jẹ́ pé ilẹ̀ Íjíbítì kan náà yìí ni àwọn ọmọ Ísírẹ́lì náà ń gbé. Even though these Israelites were living in the same place with the Egyptians ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa gbangba wípé. the word of God clearly explained to us. èmi yóò fi ìyàtọ̀ sáàárín àwọn tó gbẹ́kẹ̀lé olúwa àti àwọn tí kò gbẹ́kẹ̀lé olúwa. I will place a demarcation between those who trust in God and those who do not trust in God. ni olúwa wá fi àṣẹ kan pàtó fún àwọn ọmọ Ísírẹ́lì láti tẹ̀lé ní ọjọ́ náà. and God gave a specific instruction to the Israelites to follow that day. ó ṣe èyí kí ààbò wà lórí àwọn ọmọ Ísírẹ́lì. and he did this so that there will be absolute protection over the children of Israel. Kí ni àṣẹ náà? And what was the commandment? Àṣẹ náà ni wípé. The commandment was. Ẹbí àti àkọ́bí ọkùnrin Hébérù kọ̀ọ̀kan. All the family and firstborn of the Hebrews. Wọ́n ní láti mú ọ̀dọ́ àgùntàn kọ̀ọ̀kan ọlọ́dún kan. We take a one year old lamb. tí kò ní àbùkù. that has no blemish. àṣálẹ́ ni kí wọ́n pa. and they have to slaughter it in the evening time. díẹ̀ lára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn tí a pa. and little out of the blood of the lamb that was slaughtered. òun fi sí ara òpó ilẹ̀kùn méjèèjì àti sára àtẹrígbà ilé wọn. that is what they are going to put as a mark on the post and the doors of their houses. nígbà tí áńgẹ́lì ikú bá la ilẹ̀ náà kọjá. and when the angel of destruction is passing through the land. yóò ré ilé tó ní ẹ̀jẹ̀ lára kọjá. the angel will bypass any house that has that blood. ibi tí ọ̀rọ̀ ìrékọjá ti farahàn nìyí. this is where the statement of Passover manifested. nítorí náà nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn tí a pa ni a fi dá àwọn ọmọ Ísírẹ́lì sí. and so by the reason of the lamb that was slaughtered the Israelites were preserved. kúrò nínú ìdájọ́ ikú tó wá sórí gbogbo àkọ́bí Íjíbítì. from the judgment of death that came upon all the firstborn in Egypt. Ọlọ́run ní ọ̀nà mìíràn tí ó lè lò ṣùgbọ́n ó gba ọ̀nà ti ẹ̀jẹ̀. God has other ways through which he can adopt but he decided to adopt the way of blood. ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn tí wọ́n lò yẹn ló ń ṣe àpẹẹrẹ àwòjíìji òun tí jésù bọ̀ wá fi ẹ̀jẹ̀ rẹ̀ rà fún wa. The blood of the lamb that was slaughtered was a symbol of what Jesus is coming to use his blood to do for us. ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn tí wọ́n lò yẹn. That blood of the lamb that was used. ló ń ṣe àpẹẹrẹ àwòjíìji ohun tí jésù bọ̀ wá fi ẹ̀jẹ̀ rẹ̀ rà fún wa is an example of the symbol of what Jesus is going to use his blood to do for us. èyí ni Jòhánù nínú májẹ̀mú titun tọ́ka sí. Si tí ó fi wí pé wo ọ̀dọ́ àgùntàn ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. This was what John in the New Testament was referring to when he said, Behold, the Lamb of God that takes away the sins of the world. Ìrékọjá yìí jẹ́ títí inú ikú bọ́ sí inú ìyè nípasẹ̀ Jésù Kristi Olúwa. This Passover means passing from death unto life through Jesus Christ our Lord. Ọlọ́run mú Ísírẹ́lì jáde kúrò ní Íjíbítì. God took out the Israelites out of Egypt. Kì í ṣe nítorí pé wọ́n jẹ́ ẹni tí ó yẹ. Not because they deserved it. Ṣùgbọ́n nítorí pé ó fẹ́ràn wọn àti nítorí pé ó jẹ́ olóòótọ́ sí májẹ̀mú rẹ̀. but simply because he loved them and he was faithful unto his covenant. gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe gbé Mósè dìde fún àwọn ọmọ Ísírẹ́lì. as God raised up Moses for the Israelites. láti yọ wọn kúrò nínú ewu to deliver them from danger. gẹ́gẹ́ bí ọlọ́run ṣe gbé Mósè dìde fún àwọn ọmọ Ísírẹ́lì láti yọ wọ́n kúrò nínú ewu ikú. just as God raised up Moses to deliver the Israelites from the danger of death bẹ́ẹ̀ ni ọlọ́run pẹ̀lú fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. so exactly God loved the world so much. tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. that he gave us his only begotten son. pé bí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kí ó má bàa ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyà ìdípẹ̀kun. that whosoever shall believe in him shall not perish but will have everlasting life. ọ̀nà àbáyọ kúrò lọ́wọ́ ikú àti ìparun ayérayé òun ni kí ẹlẹ́ṣẹ̀ tẹ́wọ́ gba ẹ̀jẹ̀ Jésù tàtà sílẹ̀ lórí òkè Calvary. The way out from internal damnation is for someone to accept the blood that was shed on the cross of Calvary by Jesus Christ. fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn. for the remission of their sins. kí wọ́n má bàa parun pẹ̀lú ayé. so that they will not be destroyed along with the world. Ọlọ́run ti ya ọjọ́ kan sọ́tọ̀ tí ó ṣe ìdájọ́ ayé yìí. God has separated a day where he is going to judge the world bíbélì wí pé pẹ̀lú pẹ̀lú ìgbà ìmọ̀ yìí ni ọlọ́run ti fojú fò dá. the time of ignorance God has overlooked. ṣùgbọ́n nísinsìnyí ó pàṣẹ fún gbogbo ènìyàn níbi gbogbo láti ronúpìwàdà now he has commanded everybody everywhere to repent. ǹjẹ́ ìwọ a ronúkú àdàkúrò nú ẹ̀ṣẹ̀ rẹ bí? have you repented from your sins? ǹjẹ́ o fẹ́ ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run bí? do you need God's forgiveness? ǹjẹ́ o fẹ́ bọ́ lọ́wọ́ ìdálẹ́bi àti ìjìyà ẹ̀ṣẹ̀ bí? do you want to escape from damnation and punishment of sin? ǹjẹ́ o fẹ́ di òmìnira kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àìsàn àti àrùn bí? do you want to be free from sin sickness and diseases? ǹjẹ́ o fẹ́ kí Jésù ra ọ padà kúrò lọ́wọ́ bọ àtàìsàn rẹ. Do you want Jesus to redeem you from your sin and your sicknesses? Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ. Then confess your sins. Kí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. And forsake those sins. Kí o sì gba Jésù sínú ọkàn rẹ. And accept Jesus into your life. A ó sì gbà ọ́ là. And you shall be saved. Ìwọ àti ará ilé rẹ pẹ̀lú. You and your household also. Ẹ jẹ́ kí a gbàdúrà. Let us pray. Bàbá wa àti Ọlọ́run wa. Our Father and our God. Láìsí ẹ̀jẹ̀. Without the blood. Ìmúkúrò ẹ̀ṣẹ̀ kò sí. There is no remedy resurrection of sin. láti ti inú ikú bọ́ sínú ìyè to escape from death life. ọ̀rọ̀ yẹn ni fún ọ kó gba Kristi gbọ́. it is important for you to accept Jesus Christ. the power of God. agbára Ọlọ́run. the power of God. agbára Ọlọ́run. the power of God. tí ohunkóhun kò lè dádúró. that nothing can stop. kó fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe àtúnṣe ayé rẹ. may he use his blood to adjust your life. nípa ẹ̀jẹ̀ Jésù Kristi tí mo fi sọ̀rọ̀ lónìí. by the reason of the blood of Jesus Christ I have sent into your life today. ẹ̀ṣẹ̀ kórè ọkọjá. may sins ikú kórè ọkọjá àìsàn kórè ọkọjá bypass you. ìbànújẹ́ ẹkún kórè ọkọjá. all sorrows and sadness bypass you. gbogbo ohun tá ń pè ní ibi gbogbo kórè ọkọjá. every form of evil to bypass you. mo nígbàgbọ́ pé. I have this faith. àdúrà tí mo gbà yìí. the prayer I have rendered for you. ọlọ́run ti gbọ́. God has answered. ní orúkọ Jésù. in the name of Jesus. lẹ́yìn àdúrà yìí. after this prayer. kókó àdúrà tẹ́ máa gbà nìyí. prayer point you will offer are these. iná ẹ̀mí mímá. fire of Holy Spirit. yóò gbogbo àdìmẹ́rù sátánì tí ń bẹ nínú ayé mi. consume all works of the devil in my life. yóò wọn run. burn them into ashes. kí o sì fi ẹ̀jẹ̀ rẹ wẹ ayé mi mọ́ kúrò nínú gbogbo àìṣedéédéé mi lónìí. and use your blood to wash me away from all my iniquities. lẹ́yìn ètò yìí. after this program. lọ sí eékún rẹ. go on your knees. bá ọlọ́run sọ̀rọ̀. and speak to God. àdúrà tí mo ní kó gbà yìí náà ni kó gbà. this prayer point is what we are going to emphasize. yóò sì dára fún ọ. and it shall be well with you. ògo ni fún ọlọ́run lókè ọ. glory be to God in the high. mo gbàdúrà fún ilé iṣẹ́ fresh fm. i pray for this station fresh fm. ẹ̀jẹ̀ jésù the blood of Jesus. kó darapọ̀ mọ́ ilé iṣẹ́ yìí. may mix with this organization. kí ikú àrùn wàhálà ìdààmú àìsàn kó ilé iṣẹ́ yìí kọjá. so that death problem and sicknesses will bypass this station. pè sí nọ́mbà yìí. Call the man of God on this line. Mo ṣetán láti gbàdúrà fún ọ. And he's ready to pray for you. zero eight zero three three two three four two eight eight ẹni tí ó ń bá ọ sọ̀rọ̀ ní ìránṣẹ́ ọlọ́run wòlíì àti ajínrere pf ọwa yóò dára fún yín ní orúkọ jésù àmín. the preacher of this message to your hearing is evangelist and prophet pf ọwa it shall be well with you in jesus name amen. dájúdájú abámi kalẹ̀